àwòrán ọgbọ̀n alágbára ni Jésù àwọn ènìyàn tí ẹ ń wò nínú àwòrán yìí wọ́n dáná sun àwọn òrìṣà àti egúngún wọn tí wọ́n ń fi agbára èṣù ṣe èṣù ni wọ́n ń sìn tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsinsìnyí wọ́n ti di ọmọlẹ́yìn Kristi àwọn ọmọlẹ́yìn Jésù kò ní láti máa sin ẹ̀mí òkùnkùn a kò ní láti bẹ̀rù wọn débi pé a ó máa sìn wọ́n olúwa ní agbára ju sátánì lọ àwọn onígbàgbọ́ ní láti dá iná sun ohunkóhun tí ó lè so wọ́n tí ó lè so wọ́n pọ̀ mọ́ sátánì àti àwọn ẹ̀mí búburú rẹ̀ bí a bá béèrè ààbò lọ́wọ́ jésù yóò dá ààbò bò wá kúrò lọ́wọ́ wọn